ọpẹ́ ni fún ọlọ́run subhanahu wa ta'ala ọba tí ó tún ṣe ní rọrùn láti tún mọ́ pàdé ara wa èèyàn mọ̀ ìyá mi ní mùsùlùmí àti àwa tí a kìí ṣe mùsùlùmí tí mọ́ tí a ń tẹ́tí sí ètò àlèhódà ní òní ṣọ́rọ̀mọ̀dọ́rin tọdún yìí ń di ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú oṣù kẹsàn tí jíra nẹ́bí sallallahu alayhi wa alihi wa tó di 1441 àwa bẹ̀lọ́ nínú àánú rẹ̀ gbogbo ọ̀nà tí oníkálukú wa ń gbà tàfi ń sin lọ́hun ọlọ́mọ́sàláìsí ní okùnfà tẹ́wọ́gbà lọ́wọ́ wa kọ́lọ̀wọ́ wá ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa tàbá ká tó kú tàbá kú tákọ́lọ̀mọ́ yẹ̀wá kú nínú àforíjì náà lẹ́yìn eléyìí àti gbogbo ẹ̀yin èèyàn wa nílé ẹ̀yin olùkúnlọ́wọ́ fún ètò àlèhúdà ọba tó dá yín tó mọ̀ yín tó mọ̀ yín jẹ̀yàn lára fúnra yín lọ ọlọ́run bá wa dúró tì yín o ọlọ́run mọ́ yọwọ́ àánú rẹ̀ kú lọ́rọ̀ yín láéláé lẹ́yìn wá àgbà náà gbogbo ẹ̀yin olùtẹ́tígbọ́ wa ẹ̀yin oníbèrè ẹ̀yin alákíyèsí ẹ̀yin onímọ̀ràn gbogbo wa pátápátá ńlá àgbàgbé àtúnwà ń fi àkókò yìí a fi rántí ọ̀kan lára àwọn bàbá wa ọ̀kan lára àwọn àgbà nínú ẹ̀sìn Islam láti ìlú Tèdè bàbá wa náà lọ́jọ́ àná òní wọ́n fún wa ní thousand naira láti pé kétò yọ ọmọ tẹ̀síwájú ní àárọ̀ yìí ni wọ́n jíṣẹ́ fún wa fún wa tọ̀ barakallahu fikum wọ́n ní ní àárọ̀ yìí náà ni wọ́n mú owó náà wá pé kí 10,000 naira kó tó mọ jẹ́ ìtẹ̀síwájú fún ètò yìí pẹ̀lú alukọ̀rọ̀ánì mẹ́rin ismu muslim tó jẹ́ ti onílárúbáwá ẹ̀yọ méjì pẹ̀lú rẹ̀ bàbá wa náà abẹ́lọ́hun nínú àánú gbogbo dada tó mọ́ ń fún yẹn lẹ́yìn ti fi àdánwò kàn yẹn tán náà fún o wa dúró tì yín ọlọ́run mọ́ padà lẹ́yìn wa lẹ́yìn eléyìí à ń tẹ̀síwájú pẹ̀lú àkórí ọ̀rọ̀ wa ẹlẹ́ẹ̀kejì ní eléyìí fún ọ̀rọ̀ wa ti ànẹ́ta pé àkórí rẹ̀ ní bírúlẹ̀ sí àwọn wa tí a máa ń gbà ṣe dada sí àwọn òbí wa òun olùbánisọ̀rọ̀ wa ń bẹ̀ ni wọ́n gbà wọlé lè ní lè ìta abẹ́lọ́n kọ́lọ̀ mọ́sàláìsì nírọ̀rùn bísmìlá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يعدئ الله فلا مدل له ومن يدلل فلا عادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل عليه وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtìsíwájú tí a ti mú wá abẹ́ Allah subhanahu ọlọ́run kí ó ṣe ìyọnu rẹ̀ fún wa lẹ́yìn gbàtà wáwà aljanna tán kó jẹ́ kábẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam gbogbo àwa olùṣègbìyànjú nípa bí ètò yóò ṣe máa tẹ̀síwájú ọlọ́run mọ́dù yìí ní ẹ̀san rẹ̀ lábẹ́ ohun tí àwọn ìmáàmù wa ti sọ nílẹ̀ tó ń sọ pé jazakumullahu khairan àti gbogbo bá a tún ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹnìkan náà tún sẹ́ndì owó wọlé ọlọ́run kí dòdó àjọwà òun náà láti rí ẹ̀sì ṣe ara pé ká kún ẹ̀sìn ọlọ́run bá lọ́wọ́ ní ọlọ́run kí ó sàmì nìkọ̀ọ̀kan wa náà a rí pé ní ọjọ́ àná a lé kalẹ̀ fún wa ọ̀rọ̀ lórí ìṣẹ̀dá sí àwọn òbí tó bí wa gbogbo àwa tí a jẹ́ ní ò tí di ẹni tí àwa ní ò dòbí níjọ́ kan àwa tá a sì ti jóbi a pè wá náà sí àkíyèsí ń pa pé ká oúnjẹ ọmọ dáadáa ọmọ dèwọ̀ fún wa fúnra wa látàrí ìkórira ẹ̀sìn àbí àìgbàgbọ́yé ká sì má tẹ̀lé ọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọlẹ́yìn ṣayatín tó jẹ́ pé wọ́n fẹ́ da ẹ̀sìn rú eléyìí báyìí àwa dá dúró ń bi àwọn ojúpọ̀nà táàfi mọ̀ sí dára sáwọn òbí wa lábẹ́ àyà tó wá lọ́kàn ọ̀jọ̀ kan nínú alukoran àyà alákọ̀ọ́kọ́ ta sọ fún wa òun náà ní tọ́lọ́wọ́n bá ń júwe fún wa pé òun ti parí òun ti dájọ́ ẹnìkan ò tún rìvíw rẹ̀ mọ́ بألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أهلهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنأرهما وقل لهما قولا كريما وخافض لهما جناء ظل من الرحمة وقل ربي رحمهما كما ربياني صغيرا نبو مير الله سبحانه وتعالى ووصينا الإنسان بوالدي إحسانا أن أملته همه قرآن ووضعته قرآن وعمله وفصاله ثلاثون شهرا bẹ́ẹ̀ àwọn àyá ti wá lórí ilé ìtọ́pọ̀ tá a ti mẹ́nubà fún wa náà káwá gbọ́dọ̀ ọ̀kan náà wa àfáà wa wọlé láwọn àfáà náà kọlọ̀kọba àti dáadáa fún wa torí pé àwọn tá a sọ fún wa yìí ìtìjú òun lẹ̀sìn inú wa ìsìláàmù ní tánẹ́bí bẹ́ẹ̀ náà lẹ́lòmí ní ẹbá yóò kọ́ dàgbà tó ẹn tí ọ̀bá ní tìjú ò ní sìkí ọmọ ike kò sì ní kọminú ẹ̀sìn kò ní bẹ̀rù ọlọ́run ọjọ́ orí rẹ̀ ní ọmọ tàn jẹ tí ó fi mọ́ kú ọ̀rọ̀ ọlọ́run àtànẹ́bì dànù tí ọ̀bá ní tìjú náà ni afáwa kò pọ̀ pé nínú àwọn tó jẹ́ nǹkan ìgbàgbọ́ afáwa ní wàstẹ́hì rọ́bàkà àásìnà lèwà àlídí rọ ìmọ̀ fásil àsìnbìhólkì afá ni tìjú ọlọ́wọ̀n ọba rẹ̀ ní tìjú gbogbo tó ń gbọ́ ní nǹkan ẹ̀sìn fi ṣiṣẹ́ yípo yípadà sí dáadáa ahsinan alwalid sí dáadáa sáwọn tó bí ọ rahiman fasil àwọn ẹbí yín dà pọ̀ mọ́ jẹni tí ọmọ da ẹbí rú jẹni tí ọmọ sọ ẹbí pọ̀ ni ó ní bákan ni pé hasin bi khulqika turham jíkíwàrí ọ dáa sí gbogbo èèyàn kọ́ bá lè ríkẹ́ ọlọ́run nítumọ̀ pé tí ọba mójú tóbi rẹ̀ kò ní ràánú kò ní rí ìkẹ́ ọlọ́run wa yẹ́bọ́n sọ wá pé àwọn ojúpọ̀nà wo ni a ti ka díẹ̀ fún wa a ka díẹ̀ náà fún wa náà torí pé ń kálukú wọ lọmọ kò tóbi ìtẹ́ wà mímọ mi wa kí ló tọ́ sóbi rẹ̀ tó yẹ kó o ṣe fún alákọ̀ọ́kọ́ nú àwọn sáwọn wa tí a ti mẹ́nubà tí ń kàtà fi wọlé òun náà wọn pẹ̀lú gbólóhùn tọ́lẹ̀ ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ pẹ̀lẹ́ ọ̀rọ̀ tí tútù ojú ẹni àtọkàn ẹni abànsọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọmọ tọ́ka pé a nífẹ̀ẹ́ àwọn òbí yẹn torí pé ìgbọ́rọ̀ kalẹ̀ àwọn ojú èkú ọmọ yóò nífẹ̀ẹ́ mi àwọn bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ọmọ ní sọ ń rò pé ìfẹ́ ń bẹ́nú ọ̀rọ̀ tọmọ yìí ń bá mi sọ ọ̀nà alákọ̀ọ́kọ́ lélẹ̀ nù ta fẹ́ gbà wọlé lẹ́nu ẹlẹ́ẹ̀kejì òun náà ni jíjìnà sí ọ̀rẹ́lẹ́sọ̀lọ́kọ́ọ̀lì ọ̀rọ̀ tí ó lè kókó ìjágbé àrípòtí wà lábẹ́ kó wà látẹ̀ kúlá ọmọ òfin wà látẹ̀ ní arùhùmá wọ́n wọ́n kúlá ọmọ kọ́lá ń kẹrìmà ilé ayà yìí ti kó gbogbo méjèèjì tàà síwájú àbọ̀rọ̀ bá wọn ohun tó bá tẹ́ wọn tó dùn tí bá fi pé a ah, sẹ́mi wọ́n ń pè báyìí kí ọmọ bring you tá ń pè ní affection láàmọ̀ fi pe àwọn obi wa Baya o lè fi orúkọ pé pé ìyá alágbájá báyà ìyá tó bẹ́ mi jẹ́ Yusuf pé ìyá Yusufu pé mi ọ tàbí èyí tó ti ẹ̀wà lẹ́nu dáadáa sáńpè wọn bẹ́ẹ̀ kámọ̀ pè wọ́n pé ya ummi ìwọ ya mi ya abi au ya habat wọ bàbá mi torí àwọn àfáà ní ya habat tẹkìrìmù àti tààzìmù ti ń bẹ́ẹ̀ ju ya habi lọ ló fi jẹ́pà nẹ́bí yusuf ó ní ya habat ànábì ibrahim ya habat ọkọ̀ náà lọ́pọ̀ àǹtá ní ibrahim fi pé àbá rẹ̀ lápẹ̀ẹ́rẹ́ ní sọ́tún mariam nígbà tó fẹ́ ṣe wáàsí fún bàbá rẹ̀ ó lo lìsánù pẹ̀lẹ́kùtù ọtọ́ wá pín ọba rẹ̀ pẹ̀lú ọkọ̀ tí ń nífẹ̀ẹ́ sí jù eléyìí jẹ́ ẹ̀kọ́ fáwọn tí wọ́n jẹ́ àwọn tẹ̀kfìríyà àwọn tí wọ́n ń gbogbo ayé ń kèfèrí tẹ́nìkì ọmọ sí lọ́dọ̀ wọn àfi ti wọn wọn ò sì pọ̀ níye náà kókò kú fún wa káfẹ̀ máa wò pé ẹyẹn tàbátì ẹ̀dí pé 40 ẹ̀yìn aré èkó ẹ̀yìn tàbátì eréyìn láti òfin wa mọ̀ pé sẹ́sìn là ń ṣe yí àbá ńláwọ̀n yẹn ń di ẹ̀sìn Ọlọ́run táàmọ̀ sọ pé àwọn òbí tó bí wa tó bá jẹ́ kí wọ́n jẹ́ mùsùlùmí tó wá láàáyẹ pé ìsìláàmù wọn ni kò sí èdè súnnẹ̀ tó àwà pé wọn ò dìsáàfù àpọ́nlé lọ́dọ̀ wa àmọ̀ rẹ̀ tí yọmọ pè yá ìlú kọ pé ìwọ lágbájá síkírá ọ wọ nẹ́fà wọ́n sì ní súnnẹ̀ náà lọ́gbọ́ yìí torí pé àwọn tó jẹ́kẹ̀ jẹ́ kèfèrí náà bá ànẹ́bì kọ lẹ́tà wọn pẹ̀lú ìyìn àtàpọ́nlé náà ni látàrí báyìí ànẹ́bì wa Ibrahim kákẹ́kọ̀ọ́ pé àwọn ọkùnrin òbí wa ipò wọ́n jẹ́ musulmi wọ́n jẹ́ mùsùlùmí pẹ̀lú ókọ pé ẹ̀yin lẹ́ni mí wa ti sọ́dọ̀ wọn kódà tí je bá jẹ́ mùsùlùmí tí àbá rẹ̀ ò jẹ́ mùsùlùmí ń jẹ́ Pọ́ọ̀lù wọ́n wá ń jẹ́ Yusuf ọ̀bọ̀dọ̀ ọba rẹ̀ dání sùkú pé ò ní máa arábára ń jẹ́ egúnṣe yìí ọwà pé torí egúnṣe yìí ni bàbá tó bí ọ ṣùgbọ́n lọ́n fi islam tàwọ́ rẹ ọmọ jẹ́ ókọ rẹ̀ lọ́ni torí pé ìpọ̀ ní jẹ́ ókọ júwe pé o ń júwe pé ọlọ́run ọmọ àyè tó yẹ kó fi sí torí pé ọlọ́run ráwọn mùsùlùmí lẹ̀ tí ò fi ta wọn lọ́rẹ ó sọ pé mùsùlùmí ni wọ́n jẹ́ ọwọ́ sẹ́sà pé àtọ̀dí bàbá tí ò mùsùlùmí ni wọ́n gbà àpòlùkẹ́ ìyá tí ó jẹ́ mùsùlùmí ibẹ̀ ló sùn sí látọ̀rí ó dìfẹ́lọ́pù sí ibẹ̀ ló ti jáde ọyàn rẹ̀ ló mú dàgbà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ o ọlọ́run ó mú ààyè jáde látara òkú irú ìlànà Ibrahim wá sí tó jẹ́ kó wọn náà wọ́n tún gbọ́ yé lódì pé tí ó bá jẹ́ kó bí rẹ̀ ń ṣe ohun tọ́takọ tọ́lọ́run tà nẹ́bì ò ní mọ́ tẹ̀lé lọ sọ ọ wá pé ẹni bàbá rọ̀ lákìídà ọ̀nà òní kírun lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ kó mọ̀ pé ẹbọ tó da lójú kúfùrù ń bà wá kò ní torí rẹ̀ wala karama tí wà pé wọ́n máa sọ̀sọ̀ láti òun lẹ́yìn rẹ̀ mọ́jí kí wọ́n dàrú mọ́ lọ́wọ́ níbẹ̀yẹn bí tí ẹ máa ń lọ ní kọ́sọ́ ààyìn ẹ lọ́tọ̀ọ̀tọ̀ àpọ́nlé òbí ìtẹ̀lé àṣẹ òbí tí ọ̀ta kàfí ọlọ́run tí ò sì ní ba lẹ́sìn jẹ́ agbọ́dọ̀ mójútó àwa gbọ́dọ̀ pé à ń sàpọ́nlé yẹn à ń mójútó àpọ́nlé òbí tí ọwà bayé

bọ́lọ̀ tí ní wà máa òtí tún mínà ilmi ilá àkọlìlá ọlọ́run ní kó dé sọ́dọ̀ mi tí ó sì ìmọ̀yàn wá bá ẹ̀yìn ilẹ̀ fi ń bẹ nípò tẹ wà yìí ọwá ní wà bàbá mi fàtẹ̀bíìnì oní ya àbájì lákọ̀ọ́kọ́ inni kọ̀rìjá àni mínà ilmi malam yatik ọwá ní fàtẹ̀bíìnì wà bá mi tẹ̀lé mi kí mi ọ sáájú mọ́wọ́jú orí mi mọ́wọ́ kó wọ́n bí mi mọ́wọ́ pé ọmọ bí mo ti dàgbà ọmọ bí mo ti he ọ̀nà onímọ̀wọ́ ogbélé ìwà bàbá mi

òun pè ní bàbá abú òun bu ní sojú rẹ̀ ọlọ́lá akọmọ lórí ò pé pẹ̀lú ọkọ tí ọmọ dùnmọ́ pé bàbá mi ni bàbá àfáà nìyẹn kọ́nà bá ń lọ tó kí ó tó gba àwọn tẹ̀lé ọ pé mi wọ́n jókòó yẹn pé òun yẹn máa muslim ó kí bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n bí mi yọmọ dùn nínú ó lè jẹ́ látara ilé yẹn ni ó fi gba islam pé ọmọ mi ọ̀ páàkì mi dànù ara dáadáa tá a sì lélẹ̀ ara wọn ànẹ́bí ọlọ́run wọ́n fira wọn ti sọ́dọ̀ àwọn òbí wọn ilé ìlẹ́lẹ̀ kẹta báwo ni wọ́n ń pè ya rẹ̀ báwo ló ń pè bàbá rẹ̀ bákan náà ni pé ẹlẹ́ẹ̀kẹrin wàlìyẹ́kùnlá umá má yẹnfà òhùmá fi amùrìdí ní hìmá wọ́dùnìyà umá wọ̀yọ̀ alìmùhùmá má yàtàjáàn ilé a mọ̀ báwọn òbí wa a mọ̀ báwọn sọ̀rọ̀ ń parí tí ó sì wọ́n láǹfààní láyé àti níbi ẹmọ́ mú sìgá mọ̀ àṣà yìí ń pọ̀ alámọ̀rí ayé nìyẹn alámọ̀rí ẹ̀sìn àlùwàlá yìí báyìí ni kéwútẹ owó yíyọ lérí wa nílé kí ó báyìí wọ́n sàlàyé àṣìmọ̀ kó gún tàà bá mọ̀ èyí lẹ mọ́ a fi pẹ̀lẹ́kùtù gbé kalẹ̀ fún wọn pé ẹwọ́ bí mi ò lè sàlùwàlá bọ́n ti láàrín sí iná ní ẹ̀yìn náà ọkọ̀ ẹ mọ́ tẹ́lẹ̀ náà bọ́yá ẹgbàgbé ni àárín wọn létí á pè wọn padà ẹmọ́jọ wo yan wọná ẹmọ́jọ wo yan ó gbé ìyá wa bá wa alámọ̀rí ẹ̀sùn àwọn àdádálẹ̀ tẹ́ ń ṣe yìí tẹ́ ń kún lọ́wọ́ yìí ẹ kún lọ́wọ́ fún wọn ti pá fún wọn lẹ̀ pé wọ́n ti wá dẹni anù lọ́dọ̀ rẹ̀ kò pé wọ́n náà kọ sàfẹ́kù òbí a wọn o lè bọ́rọ̀ nẹ́sù fẹ́lẹ̀ yìí tí ó ń láà mọ́lẹ̀ ní màntó ṣùgbọ́n nù mafóòmù àwọn àfáà mú jáde kó tẹ́bàjọ́ ń ẹ̀yìn rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní n approach tó wájú ní adìẹ ìyá adìẹ wà àwọn ọmọ rẹ̀ ní tẹ̀lé lẹ́yìn ṣùgbọ́n condition lè wá tó fi gba wájú rẹ̀ nírú àwọn àkókò tẹ́ lóhun tó ń pè ní duck approach wájú ní pẹ́pẹ́yẹ ń kó ọmọ sí wọ́n ní àyàfi tí bùkátà bá béèrè fún bọ́yọ́ jẹ́ òru sọ̀wáwò kó jẹ́ ń kílẹ̀ ọ̀nà fún bàbá mi ẹjẹ́ ń wo kí ní bẹ́ ń wájú kì kẹ́mọ̀ sí àbí bàbá rẹ̀ jẹ́ afọ́jú sọ pé tí ó fàfọ́jú òun ni ó sì kíni ni ó wà níwájú wọn ni condition ni ó gbé ọ pé ìrìn rẹ mọ́jọ dọ́gba wà ní condition bá béèrè fún bóyá pàápàá jùlọ bùkátà béèrè fún àbẹ́wà lóru ẹlẹ́ẹ̀karùn ni ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé gbàbá wọlé táwọn òbí wa ta lọ kí wọn gbàbá déta sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu gbàtọ̀ kí wọn tẹ́tàwọn ẹ̀dà lóhun ọjọ́ àbátọ́ gbọ́ yé kìí sì jẹ́ ọmọ pé yọ́ bá pọ̀ rí ẹ̀ pé ọmọ rẹ̀ sàdúà fún ọwọ́ à ń ṣépè fún ẹ̀yin tẹ́ ẹjọ́ ga ẹ̀yin tẹ́ ẹjá wọn ohun tí wọ́n ti gbìsín lẹ̀mí ní jẹ́ ọmọ kórìíra ọmọ yín tẹ́ fi ń da oúnjẹ alẹ́ yín àti dáadáa ìfẹ́ àárín ẹjá ṣe pẹ̀lẹ́ ká túnbẹ̀ ṣe èyí ni assalamu alaikum warahmatullahi wabarakatuh oníyọ́ bá kọ̀rí ìyá ń tọ́ sọ ní pé ọ̀fẹ́ àánú ọlọ́run ìkí ọlọ́run ìgí ọlọ́run ìbùkún ọlọ́run ọ̀fẹ́ ọ̀sàdúwà fún sípè fún ọ̀tàkọ́yà alùkọ́rá nìkan tó nígbà wọn bá kí ọ pẹ̀lú kíkì kan yóòbẹ̀ àṣànàmí ni àáwòrò ó ní ń tọ́ dáa ju bí wọ́n ṣe kí ọlọ́run ó fi dáa lóhùn àbí déédéé rẹ̀ tó ti rí pé ó ti fi bínú àti ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ó ti fi ti ọ̀rọ̀ ọlọ́run tó lẹ́sẹ̀ ńlẹ̀ ó ti fi ti dànù ká ṣe sùúrù ká béèrè ohun tí ọ̀bá yé wa káwùjọ wa ó lè rọgbọ kó lè dùn káàrin inú ilé wa kọ́ mọ́ bá dàrú wọ́n nígbà bá wọlé tàwọn òbí wa tá bá ti sálámà tá dúó àwọn ni kájí pọ́mọ sọ pé ah, jókòó jókòó ń bẹ̀ ni ọlọ́run kó ṣe dáadáa fún Sheikhul Walid kò síjọ́ ọ̀hún tẹ́mi bá dẹ̀ pé sálámà lẹ́kọ̀ọ́

lọ́gbà wáyé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà lélẹ̀ iná ni tá a gbà sóbi wa ẹlẹ́ẹ̀keje wọ́n ní a gbọ́dọ̀ ṣe hùn kámọ́ lémú nígbà wọn bá dàgbà tí gbọ́nsẹ̀ wà ń jáde lára wọn kódà yọ́ mọ̀ ọrùn ṣùgbọ́n ká mú mọ́ra torí pé ìṣe bẹ́ẹ̀ lójú wọn inú wọn mọ̀ bàjẹ́ pàápàá jùlọ ń gbà ọmọgbọ́n tó fi gbé kalẹ̀ yóò kù díẹ̀ kààtó ọkàn rẹ̀ ọbàjẹ́ ẹlẹ́ẹ̀kẹsán ẹlẹ́ẹ̀kẹjìlélẹ̀ inú tá a mú wálé ni ẹlẹ́ẹ̀kẹjọ òun ni pé albashasha ń dàlẹ̀kọ́ ihìmá nígbà bá pàdé wọn ká tújú ká sí wọn kéde pé ó dé lógun lẹ́kọ̀ọ́ gbogbo ìgbà yóò lè jùkò kó ní ọmọ pé sì rẹ̀ ní tújú ká ìyá rẹ̀ àbára ọ̀tẹ̀ mọ́ táwọn wọ́n tẹ̀wọ́n bèèrè pé tújúkà kí ló dé inú rí òdún ó tọ́ bá ṣe adé bí ó ṣe àlejú mọ́ mi ìyá ẹni ẹsẹ̀ntà àlejú sí àbẹ̀lẹ̀ ẹsẹ̀ntà àlejú sí bínú rẹ bá ń bàjẹ́ gbé e kọ́ tẹ́wàá wà ń sọ̀tọ́ ah, mo wo kí mọ́ débì kọ́ wọ́n jẹ pé tún fi bànújẹ́ túnbà wọn bá bí ọ pé kódà nkẹ́kẹ́ báyìí báyìí ṣẹlẹ̀ sí mi ṣùgbọ́n à ah, ẹ kí ń bẹ lọ́nkọ́lọ́n kó se mí tutù n tó wá débì kí n ìbànújẹ́ eléyìí ni ẹlẹ́ẹ̀kẹjọ

ọlọ́nkú síbẹ̀ ọlọ́gbára rẹ̀ àtògbò rẹ̀ èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni pé àwọn tó jẹ́ àwọn tó súnmọ́ wọn ẹ̀gbọ́n ìyá wa àbúrò ìyá wa ẹ̀gbọ́n bàbá wa àbúrò bàbá wa yálà àwọn bàbá wa ń bẹ láyé àmọ̀ sí dáadáa sí wọn àmọ̀ wá fi wọ́n sípò òbí wa àníjẹnu wọn bàjẹ́ torí pé tí àwọn ọba ti gbọ́ àwọn látara pé ọmọ ẹ̀gbọ́n mi ṣe báyìí sí mi ẹbí ń dàrú àmójútó lèyìí ẹlẹ́ẹ̀kẹwàá lélẹ̀ kódà ẹlẹ́ẹ̀kẹwàá yìí lágbára débi pé anábì sallallahu alaihi wasallam ní sahih al-bukhari anábì láàmọ́lẹ̀ ní ọ̀rọ̀ wọn pé al-khalatu bi manzilatil umm ẹ̀gbọ́n ìyá rẹ̀ àǹtí àǹtí àǹtí tọmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀ anábì ó wà nípò ìyá rẹ̀ tó nígbà tí ó bá sí ìyá rẹ̀ wọn sì lòun ìpé ẹ̀gbọ́n ìyá rẹ̀ ìyá rẹ̀ náà ló tó bí ọ ni

wálẹ́sẹ̀ tó ń da ọlágbára gan ni báwo lòun ṣe fẹ́ rá foríjì wà níbi tọ́ka fún wọn ọ̀nà àníṣọ́ ọ̀pá ohun ọ̀pá yẹn so gbogbo tó jẹ́ hádùn pé gbóhun sásẹ̀sẹ̀ tó lágbára padà tó bá rí bẹ́ẹ̀ àníbi wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ah, ǹjẹ́ olóbi láyé ó ní alákàwà àlìdáàn ǹjẹ́ olóbi láyé ó túnmọ̀ pé ọ̀nà àbáyọ pé tó bá mọ̀rọ̀ sí asúbà ní sólóbi láyé àwọn òbí òun wọn ò sí mọ̀ bàbá rí ò sí ìyá rí ò sí à anẹ́bìnrin ọ̀dà tó bá rí bẹ̀ ó ní fàlákà kọ́ọ̀lẹ̀tùn ǹjẹ́ ẹ̀gbọ́n ọ̀yá rẹ̀ lóbìnrin ń bẹ ó ní bẹ́ẹ̀ ni anẹ́bìnrin fàbírùràhà ó ní fàbírùràhà ìràn anẹ́bìnrin tó bá rí bẹ̀ ọ̀nà ti sí fún mọ́rọ̀ sí dáadáa sí tó bá ti sí dáadáa sí ọlọ́run ó lò ó lókùnfà láti ṣàforíjì sáwọn òbí látara rẹ̀ ìyẹn mọ́ra foríjì Allah subhanahu wa ta'ala bákan náà lábẹ́ bá ṣe wá káàyì a rí pé aṣọ àwọn okùnfà tí wọ́n jẹ́ kí èyàn orí adájú sóbi èèyàn aṣọ fún wa ọ̀kẹ́ nínú àwọn àfáwà Zarnuji wọ́n ni anilmari látẹ̀sà alwasálẹ̀ à ń kọrí nìhì fàkúlò kọrí ní gbèlèmọ̀kọ́ rà ní ẹkọ̀tẹ́ bí kódà ń gba àwọn ọmọ ọba lọ ní sàlẹ̀sàlẹ̀ torí àkókò wa sọ pé ọlọ́wọ́n fi wé pé a ah,

táwọn òbí yorùbá tó wá sọ fún wọn náà bẹ́ẹ̀ ìwọ náà fúnra rẹ̀ ńlá ká ìwọ tó jọmọ dáadáa tó fẹ́ jọmọ dáadáa láyé àti láti kìí àbàfà àwọn òbí rẹ̀ láti padà sínú ìkìlọ̀ àsọ́ọ̀lẹ̀ mẹ́ta tí àfọwà Umar bin Abdul Aziz tá a mọ́ sàlàyé pé ń gbà mí àwọn tó wọ́n kọ̀tàn àwọn àmọ́ sírò rẹ̀ pé òun náà ń bẹ́nu àwọn àrólé afinimọ̀nà mẹ́rin tó nígbà wọn ro iye ọjọ́ tó lò papọ̀ nígbà pẹ̀lú àdísà ní ìtọ́sọ pé ìfìlẹ́ àfààní bó wọ́ 30 years pé ọgbọ̀n ọdún ni tí ẹ̀ lọ́lọ́ sí déédéé ló fi jẹ́ pé pẹ̀lú ìṣirò yẹn wọ́n mọ́ fún wọn lóòkọ̀ yẹn pé àwọn náà bẹ̀rẹ̀ náà àlífà afinimọ̀nà ní rosman lápọ̀ọ́lẹ̀ náà ṣùgbọ́n wò sínú àwọn tánàbí ṣe tààyí ní rẹ̀ kàyẹjú ẹ̀bẹ̀ wọ́n sọ fún ọ̀kẹ́nà àwọn àfọ́ àdáadáa tí wọ́n jọ ń bẹ táǹpẹ̀ ní maimun bin mihron àwọ́wọ́ maimun onímọ̀jẹ́ wọlé wọ̀dé fáwọn tọ́já àwọn ẹni ayé àwọn ọlọ́lá àwọn onípò àwọn ọba àwọn irú àwọn tọ́já àwọn onípò láyé mọ́jẹ́ wọlé wọ̀dé fún wọn o ibi ká ń lọ àbáyẹnjú ìdí tó fi wíbẹ̀ àti báwọ̀ láti bá wọn lò bí ohun tó wà fi jóyè wà wátá àjọmọ kí ó bí ẹgbẹ́ mi ó ní jánìbì sòlítọ́ọ̀nà wà sàrù bá níwọ̀n ẹgbẹ̀fà ó túnmọ̀ pé ọmọ súnmọ́ ọmọ jìnà ọmọ súnmọ́ ọmọ jìnà ó ní mọ́mọ̀ súnmọ́ wọn ò púpọ̀ jù mọ́jẹwọléwọ̀dé ò ó ní wọ ìkúlìtà kódà tó bá ń sọ pé àmúrù ó ń bil tí ò jẹ́ nílé jánlé wọn kí mọ́mọ́ bá wọn sí ìmọ̀ pa láti dáadáa ni ó ní bó jẹ́ pé àníyàn rẹ̀ náà nìyẹn sọ́ra ò ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé làtàlù wà nàbì mọ̀rá àti wọ́n ìkúlìtà ukrihuha al-Qur'an mọ́ jẹ tí ọmọ ojúkú pẹ̀lú obìnrin olóbìnrin tó lẹ́tọ̀ọ́ sí kèése ìyá rẹ̀ kèése ọmọ rẹ̀ kèése ẹ̀gbọ́n rẹ̀ kèése àbúrò bàbá rẹ̀ ẹwàjọ jókòó ní yàrá kan wọ́tẹ́ nǹkan lóhùn báyà wa ohun

iná ilẹ̀ fi ń rí àwọn tí wọ́n ń fún àwọn ọmọ kéwú wọn lóyún díẹ̀díẹ̀ náà ni tọ́bátẹ̀ ìjẹ́ ìtọ́mọ orin kọ láwọn tó jẹ́ àfó olórin wọ́n mú kí òde pẹ̀tí irú ẹ̀yí àfà lọ fẹ́ ó wúlò fẹ́sìn tẹ́mi máa ń darí wọn wọ́n ní máa jẹ́ àmì ìrù máa ń rìnà míì ṣùgbọ́n tí wọ́n tẹ̀ tún gbèrò tán ní káwọn ọmọ ọ̀pẹ́ ah, ó súnẹ̀ lẹ́yìn àwọn àfáà súnẹ̀ wọ́n náà obì olóbìnrin lẹ́jọ́ ń kàmpọ̀ ara yín sínú ilé àdánwò lè àfáà ní kódà kọjẹ́ pé kòrán lọ́lọ́run kọ yọ́ wájẹ́ pé ìwọ kẹ́ rẹ̀ òun kẹ́ rẹ̀ à ah, àfáà imọ̀ ọ̀gbìn àbìlàsí ti mọ́ sí bẹ́ẹ̀ ó ní bákan náà ibi táà ń lọ torí pé kí ni fa innahu la yasilaka wa qad qata'a abahu ẹn tó já bàbá rẹ̀ tí ń hùwà bú sí bàbá rẹ̀ kò lè sí bí ó ṣe hùwà dáadáa sí wọ́n náà tí ò ní jáwọ́ náà sọlọ́pọ́n ọmọ tí ọ̀pọ̀ yà ilé kọ̀kọ́ bàbá ilé kọmọ́wọ́ wọn kò ní mọ̀wọ́ ẹni tí ò jẹ bàbá ọmọ jẹ ẹlẹ́ẹ̀kọkànlá nínú irú ọ̀rọ̀ yìí tá a mú na fún wọn náà wọn ní tágbà sí dáadáa káwá má pẹ̀rẹ̀ káwá ká tó bọ́ sí orígun pé wa pé tí wọ́n bá ń bẹ láyé àwọn tó jáwọn ọ̀rẹ́ wọn tí wọ́n bá tún kú tán àwọn tó jáwọn wọn àbáwọn ọmọ ọ̀rẹ́ wọn káwọ́ wa bira wa láwùjọ bàbá àti bàbá mi ń gbọ́ mi wọ́n jẹ́ ọjọ́ rẹ̀ nígbà wọn bẹ láyé ǹjẹ́ àwọn ọmọ wọn sí wọ́n ń sọ̀rẹ́ wọn ó túmọ̀ pé ẹ̀ tún yìn àbígbà àwọn obìnrin ti kú kọ̀yẹ́ pé dùnú ọ́ tọ́sẹ̀rẹ̀ láàrin èèyàn ọmọ síra yín mọ́ tí pé àwọn báyín ọmọ awò tọ́lọ́m bá ń fi hàn wọ́n jọ wọ́n bá ń kóṣẹ́ fi hàn òkú pé wọ́n ah, rí pé ẹ̀yìn wá dáa káwá wo olóríire ọmọ olóríire Abdullah ibn àwọn ọwọ́ àárí arákùnrin kan òun sì gún kẹ́tẹ́kẹ́tẹ́ ni umaru abdullahi ibn umaru gún ó sì wé láwà ní ọwọ́ ara dómìkẹ́ ó ń sinmi àtàwọn tí wọ́n jọ ń lọ bó sì wá ara arákùnrin kẹ́nìkẹ́ ẹnìyàn lọ ọwọ́ ni ah alasta fulani bun fulani sí èsì wọ́n ni lágbájá ọmọ lágbájá ni oníbẹ̀ẹ̀ ni ọwá sọ̀kà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń gùn ó ní sọ̀kà ó ní ọyá mọ̀bọ̀ wọ́n tó rìn lọ gba kẹ́tẹ́kẹ́tẹ́ gùn àyàn wò pé wọ́n tí wọ́n náà fi ń gùn tó fi ń sẹ́rìn àjò tó ń ṣe nígbó ogun tán ó tú láwà ní rẹ̀ ó tún gbé láwà ní rẹ̀ fún ó ní kọ́ gbà ó ní sódà bí i rọ́sàk ó ní fi dé fi wé orí rẹ̀ àwọn sọ fún Umaru pé kílé tó ṣe báyìí wa Umaru gafarallahu lak ọlọ́nkọ́ fún àtọ́ ìtàhú himaran kún kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń gùn ló gbé fún yìí kí ni wọ́n mọ̀ á gùn lọ wà á máa mẹ́ta ń tẹ̀ṣùdù bí àrọ́sàkì láwà ní tó fi wé orí rẹ̀ bóòrùn sí lágbára tó ọlọ́run kọ́mọ́ isá orílẹ̀ al'imam pé tí wọ́n ẹ̀tún láwà ní tó wé tó fi ń sọ̀sọ́ tó inna abba aza ẹ̀rí bàbá ọmọ tí mo gbé kẹ́tẹ́kẹ́tẹ́ mi fún àti láwà ní mi yìí tí mo tú ọ̀rẹ́ ló jẹ́ fún bàbá mi Umar bin Khattab radiyallahu anhu ọ̀rẹ́ ló jẹ́ fún wa inni sami'tu Rasulullah sallallahu alaihi wasallam èmi sì fẹ́ tí mi yí gbọ́ tó jí sí ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam sọ nọ́rọ̀ rẹ̀ pé inna min abarril birr nínú ìyálàyà dáadáa bàbá ńlá dáadáa dáadáa tí fi jẹ́dá ọ̀gá dáadáa òun kéèyàn mọ sopọ̀ àwọn tó jẹ́ àwọn olólùfẹ́ bàbá yìí nígbà tí ń bẹ láyé nígbà tí ò sí mọ́ ká mọ̀ so wọ́n pọ̀ ká mọ̀ okun ọmọra máa wò pé okùn fẹ́ tí bàbá tiẹ̀ àti bàbá tèmi tí wọ́n lò tún eku kọ̀bọ̀dọ̀ dọ́dọ̀ tèmi náà kọ́ já òun ní ọmọ wa gbẹ̀sán pé ì ń su ọmọ yẹn náà pọ̀ bí bàbá mi náà ṣe ń sora wọn lẹ́rìí fún un ó sì ń bẹ́yìn bàbá rẹ̀ jẹ́ kò sínú ọmọ dáadáa tó máa ń ṣe bẹ́ẹ̀ kódà àáyáàfì nǹkan míì ká lè rí sẹ́ẹ̀sìn ṣe àáyáàfì nǹkan míì pé wọ́n náà bá wọn sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ nígbà bàbá rẹ̀ ò ti pàrú ìtàn bẹ́ẹ̀ fún bọ́ọ̀rẹ́ kan bá ń wá lọ́rẹ́ kẹta àbáwọn nìkan ní wá pé alájìkan rí kódà bàbá yìí ló ṣe báyìí pẹ̀lú rẹ̀ kíníkan ẹ̀yìn ẹ fílẹ̀ fọ̀rọ̀ wọn amúrùhún mú fáwọ̀dùn ila rabbihim fílẹ̀ fọ́lọ̀ mọ́ sí dáadáa lẹ́yìn ikú rẹ̀ sáwọn tó jáwọn ẹni tiẹ̀ náà lábẹ́ àyà pé wọ̀yẹ́dìrà ó nàbí wọ̀yẹ́dìrà àwọn tọ́lọ́run sọ fún wa pé idfa billati iya ahsan àwọn yẹ́wà àwọn òfin kó dákọ̀ tẹ̀jẹ́ pé àbá àwọn fi hùn hàn kó sàbúrú sí wọn àwọn àwọn ẹni yé ìsẹ̀ntà sàbúrú sí eléyìí ni díẹ̀ nínú àwọn ọ̀nà tá naam àpẹẹrẹ gbogbo àwọn àlàyé tí a ti ń ṣe látàní títí di òwúrọ̀ tèní lára àwọn ẹni rere tí wọ́n ti kọjá lọ wọ́n sì hù sí àwọn tí wọ́n jẹ́ àwọn òbí wọn títúmọ̀ sí pé báwọn ẹni rere tí wọ́n ti kọjá lọ àpẹẹrẹ bí wọ́n ti rárá sáwọn òbí wọn káwa ní olè jẹni tí ó tún mọ́ mú lò kọ́lọ́n kọ́mọ́sálà ìjẹ́ kó lékún gbèsè ayé nìkọ̀ọ̀kan wa ní ti dáadáa. náà gẹ́gẹ́ bá a ti béèrè pé àpẹẹrẹ lára àwọn tó ti lọ àwọn tó jẹ́ nẹ́bí ọlọ́run àti fún wa ní rúta nẹ́bí Ibrahim àbáwọn míì náà náà wà nẹ́bí ọlọ́run àbá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tó kú ní bàbá fún wọn lẹ́kùn wa bá wọn wọ́n dúró tí wọ́n tó ti wọ́n fi jẹ́ mùsùlùmí àti fún wa ní ti Ali Asma bintu Abubakar tí ìyá rẹ̀ wá tí ìyá rẹ̀ jẹ́ mùṣírikà ọ̀sẹ̀ bọ̀ táyà torí ẹ̀sọ̀ kalẹ̀ pé la yanhakumullahu anil ladina lam yuqatilukum fi din lánàá káyà yẹn àtún fún wa ìbáwọn tí ò tẹ̀ já nẹ́bí ọlọ́run ká tún fún wa lápẹẹrẹ lára wọn káwa wo báwo làwọn òbí wọn bá bàrà lẹ́mìí wọn dé torí gbogbo ohun yóò táwa ń ṣe pa abọ́dọ̀ tún àníyàn wa ṣe sí èsẹ pé à ń ṣe é pẹ́tọ̀ kí n sá sìn ìyá ìkó bọ́ sàárè sí ń sin bàbá ìkó bọ́ sàárè torí pé níjọ́ táwọn ń ṣe dáadáa sí wa ẹ̀mí wọn ni pé ikú tí ọba pa ọmọ mi kọ́ pa mí àdúrà wọn ni pé ọlọ́mọ jẹ́ kẹ́lẹ́yìn oró síwájú torí pé nínú ètò tiwọn àdúrà ìfẹ́ ọmọ ìmọ̀ ọjẹ́ kí wọ́n gbé ayé àti wàlàkọ́dẹ̀ alimnal mustaqdimina minkum wàlàkọ́dẹ̀ alimnal mustakhirin àwọn ọmọ wò kí bó ti yẹ kó rí ni pé òbí rẹ̀ ẹ̀kọ́ lọ́kọ́mọ̀ rẹ̀ ọmọ sí lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n mọ́ ṣẹlẹ̀ tọmọ ṣáájú ànẹ́bíṣà àwọn láti mẹ́mẹ́ kó dáàrí ní àwọn àfáà wa tó ti lọ àfáà kẹ́mbẹ̀ tí wọ́n ń pè ní zar kèéṣe àbú zari alìbìfárí wọ́n ń pè ní láyé níjọ́ tẹ́ni yìí kò láyé ọmọ zari umaru tó jẹ́ ọmọ zari wọ́n sọ pé àbò òun nígbàtí àbò òun kú bàbá tó bí wọ́n sọ pé wọ ọlọ́wọ̀n ọba foríjì báńkẹ́ báńgẹ́ èmi ti yá fi ọmọ mi torí pé ọjọ́ mọ̀ dáadáa sí ṣùgbọ́n bá yóò kó se tó níbi tó bá kù sí tí ò rí wọ̀ wípé fún mi ọlọ́run èmi ti yá fi rẹ̀ ọlọ́run bá ń yá fi rẹ̀ tí táwà bá kú sáájú àwọn òbí wa tí wọ́n ní mọ̀ wó pé ọlọ́run fún mi ń sinmi lọ́mọ tí ń dàmí láàmú yìí torí pé ò ní ẹjọ́ ọ̀la àròyé bọ̀ bá dáràn lè ní kí ìyá rẹ̀ ọ̀tàn bàbá rẹ̀ ọ̀tàn wọ́n jọ mọ́ tira wọn kí gbogbo ẹbí wọ́n máa fi bàbá rẹ̀ pé ọmọ yìí ẹwà kókó ń lè fámílì ń gbàtẹ̀ tí kọ́lé nítorí pé ń ba ọkọ̀ ẹbí wa jẹ́ àbẹ́yìn ẹwú ọkọ̀ mi báwọn láti ní jẹ́rú ọmọ bẹ́ẹ̀ káwá wo ọ̀kan náà àfa wa á fún wa lápẹẹrẹ bíi mẹ́ta báwo kò wá sí rí afáwà kẹfẹ́ tá ní Abdulrahman Al-Hanafi wọ́n ní àwọn rí ọ̀kan nínú àwọn àfá tó náà jẹ́ ní rí wọ́n pè ní bunu hassan kahmas bunu hassan wá wà nínú ọwá rí àkèké inú da ha ọwá fẹ́ pa àkèké yẹn tàbí kọ́ ti ẹ̀ mú kẹ́kọ́ fi kí kọ́ ń ila ọwá ronú pé kí lòun lè ṣe ìyá òun sì ń bẹ nínú ilé kẹ́nẹ̀ tọ́rà kèké yìí náà sí kò wọ́n lọ mú bí ni kó wọn fi rú kí ní ẹni àbúwọn dáná sí sáà kí lòun fẹ́ ṣe ìkọ́kọ́ sọ nípa àfáà sí ní àfáà ti ọwọ́ bọnú ìsà kèké yẹn ìgbà sa àkèké wàjá àláti tẹ̀dẹ̀rìbù àkèké wá bẹ̀rẹ̀ sí áó ládàgátìhù àkèké wá bẹ̀rẹ̀ sí ta ń gan tí sọ́nà kan oró ìwá ti pọ̀ àwọn èèyàn wá dé kí ló dé kamash bin hassan àà sí akéèké àtọ́ ọgbọ̀n náà akéèké ni kí ló tó fi ṣe bẹ́ẹ̀ ó ní ohun tó jẹ́ kóhun ó ṣe bẹ́ẹ̀ ni pé tóhun bá ní kóhun ó sẹ̀sọ̀ lọ mú bí àbí nkẹta tóhun ó kìbọnú hù akéèké lè ti jáde kóhun ó tó dé ìyá òun ti bẹnu sáàkèké ọlọ́ta òun ọ̀fẹ́ kàkèké ọ sá kọ́ jáde kóhun ó tó lọ mú nǹkan tóhun ó fi pa ọwọ́ ta ìyá òun sẹ́mi àti wọ sa wà nípò bẹ́ẹ̀ àwọn tó bí wa èyí tí ìrí jẹ sáwọn òkú kí ìyàwó jẹ kébi ọpa wa bí hadith àwọn ẹni tó fi ìṣẹ́dada sóbi rẹ̀ bẹ́lọ̀n àwọn tí ó kì í bò mọ́lẹ̀ tó ní òun lọ fún omi wàrà tó ń bá sì fún mi wàrà owó ṣẹ́ tó ń bá kọ́ sí àbí wàrà yẹn òun èé jẹ́ ṣáájú òbí òun táwọn òbí yẹn wá ti sùn débi pínpò òun dé òun wá gbé lọ́wọ́ pé ẹnìkan kí òun ní tí ìtẹ́sẹ̀ bí ṣe òun títí tílẹ̀ wá fi mọ́ òun wá gbé omi wàrà yẹn lọ́wọ́ tílẹ̀ fi mọ́ irú bẹ́ẹ̀ ni àfáwà káhámàsì náà ṣe yí pé káàkiri bá jáde kún o tó lọ múgi tọ́bálọ̀ tàyà òun á àbúrò ọ̀bọ̀rọ̀ sí yà òun ibi wọn pè pé ìyá dákú oníṣẹ́ ọ̀sẹ́ ni kẹ̀kẹ́ ń lè ní wọ́n ní ìyá ọ̀gbádùn ọlọ́lọ́wọ́ fún alálàáfíà àwọ̀gán ọ̀gbádùn ó sì gbádùn lóòótọ́ tó wọ́n náà ti bímọ mọ orí ṣe rí jẹ́ tó wọ́n pè ọkẹ́ àrọ mọ́ ń gbóná tó ní ìkẹ́kẹ́ lápò wọ́n wá kọ oògùn fún oògùn tí wọ́n kọ fún wa ni o lè débi tó rọ oògùn tó bá ṣírò rẹ̀ tí wọ́n ń padà bọ̀ wá nítorí pé tọ̀ ní ráhùn owó àpò ọ̀ka bẹ́ẹ̀ ni wọ́n ti wá wò wá àwọn ọ̀yá yìí ọ̀kan náà wà fáni ó ní iná hùmí hayya atili kulla anwahil ana wàtàmánà tìlìfàlà àwọn nàjà àbẹ̀rẹ̀tìkọ́ afáàká máa ṣe ní tóhun ṣe bẹ́ẹ̀ ni yau o ni khiftu an taharu jamina al-juhur fatajiha ila ummi fatalidaguha ilé ìbẹnu ọ̀rọ̀ àfáwà tíra tó ń pè bẹ́rù lùwàlì àfáwà tọ̀túṣí alákọ̀ọ́kọ́ ni nínú àpẹẹrẹ àwọn ẹni rẹ̀ tánà ẹlẹ́ẹ̀kejì àfáwà Zainul Abidin ọmọ Hasan ọmọ Ali akwai ọmọ alì àwọn ògbéjì ọmọ fatima ọmọ annabi ọmọ ọmọ annabi sallallahu alaihi wasallam wọ́n tí nínú tí wọ́n ni pé ọ jẹ́ ọmọ dáadáa sáwọn òbí rẹ̀ ọwá kúkú yá ẹ̀ gbogbo èèyàn láwọn ọ̀pẹ́ nire ní wá ní àá kú ò sí mọ́ sí yà tó ta mọ́lẹ̀ nire ṣùgbọ́n ààrí orí

ọwọ́ òun wá kọ́kọ́ mú sáájú ìyá òun òun wá òkútó ń bá sáájú yóò òun mú ẹran àbíbi tí ẹ̀mí yóò òun lọ kóhun fẹ́ bù ọwọ́ àwọn ọjọ́ pàdé lójijì òun lòun wá kọ́kọ́ bù bẹ̀ ọmọ jẹ́ pé òun ṣe ìyá òun látara rẹ̀ pé ohun tí ojú rẹ̀ rí tí ń wo ojú ẹ̀ tí ń wo ẹ̀mí rẹ̀ ọwọ́ tòun sáájú rẹ̀ débẹ̀ àwọ́jọ pàdé àwọn àjọ bù lòun wọ́n fi wò pé kíyà òun ọ jẹ tó bá wù tó bá bù lọ́tọ̀ kó fún un lọ́tọ̀ ọlọ́nkọ́ bá káwọn ẹni rẹ̀ tàbí kó sàwọn ẹlẹ́ni rẹ̀ tó tàbí sọ pé wà alìhíkì náà bí sọ́ọ̀lì hìn ọlọ́run dàwà lẹ́pọ̀ máwọn ẹni rẹ̀ jálé wọn bá á ṣiṣẹ́ rẹ̀ ni o ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pàbámbárì tí wọn ní òfin mọ̀ pé báwo ló ṣe tún dì ọ̀kan ó ní òun lò kátìlúbùl ilm tó ń wá ìmọ̀ fún ohun tí ò kéré ní odidi ọdún mẹ́wàá òun fẹ́ kóun fẹ́ há alùkùránì tó ti gbogbo wàhálà òun yìí òun ọmọ alùkùránì kàkódà fátíà ò jókòó lórí kóun rí ha àbí kóun rí kà pẹ̀lú gbogbo àwọn àkámù rẹ̀ ó ní fa'azza alayya dhalika ọwá lágbára fún oní wàkádà ṣe yí yẹ́ asmin ni kódà àfá tí ń kọmi ṣéhù tí ń kọmi nálùkùrán tí ń kọmi ní kéhù ó ti fẹ́ jákàn pé eré eléyìí ti kú kọ̀fẹ́ sọ ní àbáyọ oní òun wá bẹ̀rẹ̀ sí sunkún òun sunkún báà lòun gbogbo àfá gbìyànjú fóhun báà lòun ṣe ní ráwà aláàfá aláre òun náà ń bẹ lọ́wọ́ òun kírun òun ferú kẹlẹ̀ fọ́lọ́run ṣe gbogbo ẹ̀ ó lóun sáré pé kò yípo nǹkan yóò yípo náà ni ó ní wá lọ bá ẹnìkan nínú àwọn tó mọ̀ pé àfáà ni kìí sí pólógùn lòun lọ bá ń pa àfáà ọ̀rọ̀ yóò yéwu nínú àwọn àfáà rí tó bá báwọ̀ náà wọ́n tó so kí lọ́ sọ fún kí ni wọ́n sọ fún wọn kí lọ́ sọ fún wọn sókè ó mú tẹ̀sùbá ni sókè ó tẹ́wọ́ ni sókè ó wòsẹ́ fún ni sẹ́ni yàláyé lọ́kọ̀ yìí ni ṣe yìí tí a yí lórogún àfá bú ni ọ ìsẹ̀ni rẹ̀ ọlọ́run wá sọ fún àfá pé a ah, báwọn ló ń fẹ́ gbé gbà àfá tó ń sọ fún àfá wá ní a alẹ́kà òmù ní ó níyà sẹ̀kwá níbi ní ẹbí ẹn tó lóun sẹ́lọ́run pé àwọn ni pé tó níyà láyé fàkúlùtùlá òun àm olóhun níbẹ̀ ni sọmọ ọrẹ ni ó fún ìyá rẹ̀ báyìí ohun tó ní jẹ́ pé ó sì ń ṣe dáadáa sí ìyá rẹ̀ ọ̀nkẹ́ lójú ọ̀nkẹ́ ní mò ń ṣe sí olóhun ni àfá ìyálà ìyá dáadáa gbogbo ibi dáadáa pín sí òun ṣe fún ìyá òun tó ń mọ́ àfitọ́bá kùn kan mí tọ́lọ̀wọ̀n ojúwe gbogbo àwọn Umar Sala Malam àtàwọn míì tó kù ní kàmù kó lè jàǹfà ní fáwọn tọ́jẹ́rú wa náà

báyàkọ̀ tí ẹ̀sìn rí ó jẹ́ nílẹ̀ ní pé ah, kíkún ọmọ wọn sàdúà fún ọ ló fi jẹ́ pé ìyá wa ẹmọ sàdúà fún ọmọ ẹmọ sí pé ọmọ ń gbìyànjú fún yẹ́tọ̀ máa bá nú jẹ́ pẹ̀lú èpè kò sí tí ó ṣe fún tẹ́fì yìí bàbá mi náà bẹ́ẹ̀ ni kò lẹ́tọ̀ bẹ́ẹ̀ ẹmọ́jà kún wọ́n lẹ́mí ẹmọ́jà sọ wọ́n dọmọkọ́mọ̀ látara ọ̀kẹ́júà àbí àìlọ́ni kágbà pé ohun tọ́lọ ní wọ́n yìí náà onígbà orí bẹ́ẹ̀ òun wá lọ báyọ̀ òun pàfà nípa lọ báyọ̀ òun wá lọ báyọ̀ pé ah, a wà kàbártù ha bí ma kọ́lá rọ́jùl pẹ̀lú ń tàfà àìsọ̀ òun lọ sọ pé báyìí láfà òun kẹ sàdọ́ àfún ha ah, ó ní òun ní ọ̀dà kálímọ̀ pé yàtọ̀ kọ́ ni òun fanta sọ̀rọ̀ àtàkà sahar àrìkú àsìkò tá a ìyá wa ó ní òun òun fún ọlọ́run ọlọ́run mọ́ sọ̀kalẹ̀ ní àdísì kúrú sí àdísì àníbì sọ̀lọ̀ ọ̀sọ́lọ̀ tí wọ́n bèèrè tàlẹ̀ tó ní bùkátà tàlẹ̀ tí ń wá àlàáfíà tí ń wá báyìí ah. ó ní ìyá òun wá ní ọ̀dá tọ́bá òun bẹ̀lọ̀ fún ó ní gbòó dòrò ìyá òun gbàgì ọ̀sàlùwàlá kẹbà oko wá sí rí ó ní ọtọ́ wá ní kódà ń tún gbáwẹ̀ lọ́la fọlọ́n lórí kí sahari àríkú gbogbo àwọn ànábì ọlọ́run oníwọ́bìlì àṣìhárì hún yẹ́sìdàkfèrò bàtọ́ sọ̀rọ̀ wà ìbádùn rahman lèdínà yamṣúnà alàlárda àwọn àti irú ọ̀rọ̀ tó ń sọ fún wa pé sí àmúlẹ̀ ilẹ̀ láàtò òfin wà láàkín láàmàdùn wọlélẹ̀ àmàdùn kìdọ̀ abíláwọn ẹ̀sùn ti gbé wá ń bò mí pé ọfà òru làdúà àtàhàzá òbí dùá ìwọ́ tẹ̀sìdẹ̀rí

lákàí òun wá sín débi pé òun wá di pé nínú ẹni tí hàn nǹkan tó bá ti kàǹkà fún báyìí nǹkan yẹn ń dúró lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ àṣíráhùn fáàmà òun wá dẹni tó bá ti sọ̀rọ̀ kékeré báyìí òun lòun kọ́kọ́ ń gbọ́yé òun wá dẹni tó ní ọpọlọ tó mú bérebére àtòyé táà lè fi nǹkan kan ni láti ibẹ̀ báyìí òun wá dẹni tí wọ́n ń gùnkè nípa alukurhan tó òní wà asbà òun wá dẹni tí ń lúwẹ́ fi buhuru al-ilmi wal-hikma yẹ́bà fà ìzọ́fà kó kún mustafidan kulla yawmi siyadatan min al-ilmi wasba fil buhuri fawaidi inú odò àǹfààní òun bẹ̀rẹ̀ sí lúmù inú ikma nabi sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam pé a sọ̀kalẹ̀ fún wọn eh, al-Qur'an wal-hikma yu'allimuhum al-kitaba wal-hikma olùwárí pé gbèsè ayé òun yàtọ̀ ìmọ̀dé àfà náà wà ń pariwo wá di èèkàn nínú àwọn onímọ̀ tẹ́nìkan ò lè fọ́ọ́rọ̀ òun dànù òun di ẹṣin tí ń sáré bẹ́rẹ́bẹ́rẹ́ níbi mímọ̀ ọwá ń tọ́ bá wá rí ọ̀hù ájà tààsàrọ̀ àléyìí ọ̀dọ́ òhà ẹ̀yìn tó bá ní bùkátà tó lágbára tí ọ̀rọ̀ ní àbáyọ láyé rẹ̀ falẹ̀ yẹ́sì alẹ́ àbàwá ìdù à kọ́ bẹ àwọn ọ̀yá rẹ̀ pípọ́n ọgbọ́n sàdúà fún ó túnmọ̀ pé àyítẹ́ òfin lọ́wọ́ làwọn sọ ọ́ déyẹn pé àsùn lérí yín àtórí yín wọ́lúwà tí ó lọ́hun lórí rẹ̀ ìyá rẹ̀ ni ọbẹ̀ nífẹ́ àdúà fàlìyẹ́sà àbàwẹ́ ìgbẹ̀ tẹ́nẹ̀tẹ́ iná ń ṣe fáwọn ọmọ ikú tẹ̀ tó bí yín ló jẹ́ tọ́mọ bá ti ń ṣe nǹkan fún jíǹse fún yín kámọ bẹ lọ́hun fún pé kò ní tán lọ́wọ́ rẹ̀ ò ní sìnse lábẹ́ pé kò ní sìnse ni pé kò ní sẹ̀yìn tí ó fi gbèpè ẹ̀yìn ní kò ní sìnse tó fi jẹ́ pé bọ́ bá ṣe bó ṣe mọ ẹ̀ níwò kójú bẹ́ẹ̀ lọ kó ṣe kà tẹ́ fi ṣépè fún ara àwọn dáadáa táà ti sóbi ẹni àti tí wọ́n ti bẹ̀ jáde lélẹ́ yìí wọ́n wá wúra wa lè ní tọ́lárẹ̀ tọ́lọ́bà lẹ́bi pé bàbá òun fẹ́ múnú tó mélòó àwa táà ti tọ́lọ́hun ti kẹta níkà náà bá wá lè dé sọ pé ọkọ̀ rẹ̀ ìtọ́ wọ́n jù ní a fẹ́ lò dé àtàwọn ọ̀rẹ́ mi lọ́la ọkọ̀ rẹ̀ tó ní owó rẹ̀ pọ̀ tí ọ̀fẹ́ ìṣirò lẹ́yìn tó bá tọ́ka sí tó wù ní agbèfún ẹ̀nàwà ni ọ̀bá mi ń tọ́ owó wọn lówó mi bó ṣe wù wọ́n báwọn ní ṣọ́ọ̀bù ní ìjọba rẹwà dèké tó pé mú tí kò mú gbó kò sí kí níka ọwá nìtọ̀ mú ní di 5,000 ah wọ́n ní àmọ́ fún ìtẹ́ bá ti wá mọ́ èyí tí mo fún ìlànà wọ́n lù mí wọ́n náà ti kọ àkọọ́lẹ̀ àbánìta káàkiri mọ́ da ọmọ rẹ̀ láàmú ṣùgbọ́n bùkátà gbéyàn sáàtọwọ́ bowó ọmọ ẹni àníbi sábà ní pé ọ̀sá burú ń bẹ̀jẹ́ àbárí ọjẹ́ náà lárẹ̀ kàlẹ́ àbíkà ẹ̀ntọ́ lẹ́rú lọ lẹ́rù àti wọ́ àti dúkìá tó ní bàbá rẹ̀ lóníọ́ ẹlòmí gbésí ọdẹ fún bàbá rẹ̀ kó tó mọ́ fún lóúnjẹ ni ipe ẹ̀yìn bá ń kọ́lé kan síta àwòlẹ̀ nígbà security mọ́ gbàtẹ̀ ti lọ́bì kankan ẹ̀ntọ́ bá ti ń dé ìlà fi style stylishly ń gbésẹ̀ security fún bàbá rẹ̀ ẹ̀lú ìgbésí alágbàṣe fún bàbá rẹ̀ pé nígbà tọ́lọ́mù tẹ̀kú sí ẹ̀yìn mọ́ ń pa oko dídá ọ̀tọ́ ní kèèsì pé báyá pé ẹrú nìkan pé ká mọ̀ jẹ́ pé á lo bàbá wa bí ẹrú àmọ́ gbéṣẹ́ fún láàfin ọ̀dọ́gbọ́n fún lówó tó dì sáàfún tó lẹ́tọ̀ sínú dúkìá